àtọrọ ní ọwọ́ ọlọ́ọ̀bá ní kí aláọba lẹ́dà kó bá mú kí àti ìgbè náà kó bá mú dọ́dọ̀ àwọn ará ilé ìjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam àwọn tàbí ìjíṣẹ́ sallallahu alaihi wasallam àti gbẹni tí ó bá tẹ̀lé ojú ọ̀nà tó jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam kalẹ̀ sí ìdọ́jọ́ kẹyìn kọlọ́ọ̀bá àdíkẹ́ ọlákùkà fún ó kọjá lọ à ń sọ̀rọ̀ ń pa ẹ̀tọ́ ẹbí àti ará àwọn abẹ́rẹ̀ pẹ̀lú hadith òjíṣẹ́ ńlá Muhammad sallam tó ń sọ yípe man sarrahu an yubsata lahu fi rizqihi wa yunsha'u lahu fi atharihi falyasir tó bá ń fẹ́ àlékún ẹ̀mí gúngùn tó sì ń sókun ẹbí pọ̀

وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تتذكرون bọ́lọ́wọ́ bá àdíkí lápọ̀ wá láṣẹ ìmá ṣe dédé ìmá ṣe dáadáa àti ìmá fún ẹbí àti ará aṣàlàyé àwọn wo ni ẹbí àtàrà yìí ó dàgbé bí tá a ti dúró sí ní ní kóbà tó kọjá lọ àwọn afá wá béèrè lọ́wọ́ wa pé tó a ní ká ṣe dáadáa sẹ́bí àtàrà báwo láti ṣe dáadáa sẹ́bí àtàrà yìí ma hiya kayfiyatu aw kayfiyatuha báwo la ti fẹ́ ṣe dáadáa sí ẹbí àti ara àwọn ọkọ̀ wa pín ilé náà sọ́nà méjì wọ́n lákọ̀ọ́kọ́ ń tá ọkọ̀ béèrè ni pé ìgbàwo la dáadáa sẹ́bí ìgbàwo la dáadáa sí ara ìkejì ẹ̀ o ní pé kí ni túmọ̀ ìṣe dáadáa yẹn gan kí ipé ìgbàwó láṣe dáadáa sẹ́dẹ̀ àtàrà wọ́n ní ìtọ́nà ọba àlíkẹ́ lápẹ́ bí wá òun ni zil kúrúbá látara kọ̀ríb al-aqarib ìtumọ̀ gbólóhùn kọf rọ àti bá ń lárúbáwá a máa mú tùmọ̀ tó ṣe kí ni ẹn tó súnmọ́ ni ó lè jẹ́ tó súnmọ́ ni níbi ìbí ó sì lè jẹ́ tó súnmọ́ ni níbi àyè tá máa ń gbé ìtàn àfáà ṣàlàyé ni pé bí èèyàn bá ti súnmọ́ wa sí láti ṣe kí ni ni dáadáa yóò ṣe pọ̀ sí lára àwọn tó súnmọ́ wa jù níbi tìbí òun ni bàbá ìyá ọmọ ìyàwó ẹ̀gbọ́n tàbúrò àwọn tó jìnà sí wa díẹ̀ làwọn àbúrò bàbá ẹbí náà làwọn eléyìí náà àbúrò bàbá ẹ̀gbọ́n bàbá àwọn tó tó jìnà táwọn yẹn díẹ̀ òun àbúrò ìyá ẹ̀gbọ́n ìyá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí wọ́n ti súnmọ́ ni sí láṣeṣe dáadáa sí wọn sí ọlọ́run bá jẹ́gẹ́ láti tó àwọn òfin kalẹ̀ pẹ̀lú àwọn nǹkan yìí lábẹ́ àwọn òfin yìí béèyàn bá ṣe mistake tó pààyàn kíkọ̀ yan lérè pé èèyàn ṣe mistake ó wá pààyàn kódà kò gbèrú kóun fẹ́ ṣe ní ṣùtà ẹ̀mẹ́ ni wá bọ́ lọ́wọ́ ẹ̀ ẹni rí yóò sọ tá à ń pè ní ìyà tí fámìlì ẹ̀ tó kù yìí tó bá ń pè afẹ́ gba owó ẹ̀jẹ̀ owó ẹ̀jẹ̀ ní ọmọ láwọn apáṣọmọ́ sábà fún sí yóò san díyà díyà tí ó san yìí láyé òjíṣẹ́ láàmú mọ́sàlásílám rànkúnmí ọgọ́rùn-ún ni tàbáfẹ́ quantify ẹ̀ nísìnyí bí fifty three point something million naira ni so ẹni gangan kan ni ó san àwọn tí wọ́n jẹ́ bí ọ̀lọ́kùnrin yìí àwọn ni wọ́n pè jọ pé ọmọ yìí ti dáná àwà fún wọn nínú ìṣẹ́lẹ̀ ọlọ́run bà lékèrà mú sọ yìí o a fún ọ ní ọdún mẹ́ta tí wọ́n fi sanwó díẹ̀ díẹ̀ tó fi sanwó díẹ̀ díẹ̀ tó yóò fi pé ọ̀ràn yàn ní kí wọ́n san nínú ìṣẹ̀lẹ̀ náà bá àti kíọ́lá tó pé tẹ́nì náà bá kú ẹni tó pààyàn tá ní kọ́ sanwó yìí tẹ́nì yìí bá kú tí ò fọmọ́lẹ̀ àwọn tí ó jogún ẹ̀ náà lélẹ̀ bọ́lá ọba àdékíọ́lá ó ṣe làwọn ètò yìí kalẹ̀ lórí pé nínú ìṣẹ̀lẹ̀ ọlọ́run ọba àdékíọ́lá a rí pé pàtàkì ní pé èèyàn gbọ́dọ̀ jẹ́ òkun ẹbí bàbá máa bínú gbà míì pé ọmọ bọ́mọ ṣe wùwà sí ni mo kọ́ lọ́mọ ní òjì ẹ̀fẹ́ rí mẹ́ẹ̀ látàn ẹ bá lórúkọ ẹ̀ kónú wíìl ní ò pọ́síbù ní òṣèré ọlọ́run bá àdékè ọlá in tí ó mọmọ má jogún nínú òfin ọlọ́run bá àdékè ọlá òun ní tọ́mọ yìí tó bá fi ẹ̀sìn sílẹ̀ tó fi Islam sílẹ̀ eléyìí fọwọ́ rẹ̀ bí okùn tó wà láàrin wa sí àtàrẹ ṣùgbọ́n èèyàn bínú sọ́mọ torí ìwà tọmọ wù lóde ìwọ̀nba tọmọ yìí bá sì ń jẹ́ mùsùlùmí yóò jogun bàbá ìgbófẹ́ gbókọ̀ torí pé ìjẹ́ bàbá kò ṣe é mú kó ìtìjọ́ mò ń ṣe kí ni kò ṣe é mú kó ń bẹ̀ tó bá ti súnmọ́ ni sí náà láàṣe ṣe dáadáa sí wọn sí wọn sí béèyàn bá ní lọ́wọ́ tẹ́ni yìí sì wà nínú pé kò ní ọ̀ràn yẹn sí ní tọ́lọ́ ọba àlékè lálẹ́tọ̀ láti lè bi olúwẹ̀ lọ́gbẹ̀gbẹ̀ àlùkìyàmà a ní ẹ̀gbọ́n bàbá àbábúrú bàbá táàrí pé ní òtó ẹni yìí ọlọ́ọba láti òṣìdánwò ó wá ń bù kátà ràn lọ́wọ́ wa àwa sì ní fún di kan àbí kejì àwọn rárá àní ṣe fún ẹni tó bá ṣeré eléyìí ọlọ́run bá àlékè lọ́wọ́ gbé e lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ìgbàlùkìámà kọ́lọ́run bá àlékè láfún alágbèyẹ sí bẹ́ẹ̀ni ti wa ẹni tó súnmọ́ wa jù níbi tí gbígbé ní distance orin ẹni tó tó ó lè má súnmọ́ wa wọn tó torí pé lè súnmọ́ wa níbi tá ń gbé aṣèdá sí yú ẹ̀ńtà máa ń lọ́dún kan bá sì ṣe dáadáa sí iye orí àtọ̀tẹ́ ń tàṣe kí ni tààrí ní ojoojúmọ́ kí wá ní ìtẹ́yìn ó ṣe tábùsọ̀pútọ̀ ẹni yìí jẹ́ òkun ẹbí ẹni ń ṣe dáadáa sẹ́bí bọ́lọ̀ọ̀bà lékè bó ti fẹ́ kó ṣe àǹfà kàǹkan tó pọ̀ sílẹ̀ láyẹ̀ ó ní aziyarọ̀ kí ẹ máa lọ bẹ̀ wọ́n wò àwọn akíyí ní ènìyàn bí ọba ti ní kápá ẹ̀ ẹlòmí ò ní ilé ìlú àmọ́ ẹlòmí bàbá àtàrà àwọn òdíwò ni máa ń kọ́ ní kí ẹ má lè fẹ́ kó mọ́ bẹ̀ẹ́ bùkátà àwọn ẹbí àtàrẹ lára ń tá fẹ́ kéèyàn ṣe kó bẹ bàbá wò kó bẹ ìyá kó bàbúrò kó bẹ ẹ̀gbọ́n kó bẹ wọn wò ẹlẹ́ẹ̀kejì àlèsèbọ́fà invite wọn kó tó ẹ tọ́ sí ọ̀dọ̀ wa ẹlẹ́ẹ̀kẹta iṣẹ́ wa pọ̀ àbọ́nà ọ̀pọ̀ àti ẹ̀wàláyè rárá fóònù wa káṣẹ́ fi pè wọn tó mú kan ní kíínì kìí pé ńgbà tí nǹkan bá ṣẹlẹ̀ ọgbẹ́ nǹkan bá ìṣẹlẹ̀ o kí ah, jẹ mẹ́ta àni ni náà ìfún wọn owó wa ìfún ilówó a bá fún ó wà nípò òpọn ojú fun fún eléyìí ó ta fún ní à ń pè ní sọ́dákọ̀ yẹn ní sàárà tuntun àwọn ẹjọ ẹjọ fún mi ẹni bẹ̀rẹ̀ àbíkọ̀ ẹ̀bẹ̀ ẹ fún mi àwa fún un látara pé ní ibù owó ta fún ni tí ìṣepẹ́ ní ibẹ̀ akọ̀ fún lásán àdíyà ń pè ní òdíṣẹ́ lábùn tàhádáwó tàhábù ẹ máa fúnra yín lẹ́bùn nífẹ̀ẹ́ ara yín ìsọ̀gbọ́n òun kù kátà ràn lọ́wọ́ wa agogoto jẹ́jẹ́ fún lẹ́bi ń lára sánúfà sọ́lá ń pàṣẹ náà nìyẹn ó ní tẹ́ ẹ bá ń fúnra yín lẹ́bùn ẹ mọ̀ nífẹ̀ẹ́ ara yín sí i òṣìṣẹ́ lábùmọ́tòlá sọ́lá ó ní ẹ̀rí tọ́rí anúdá bá ṣe fẹ́ni tó jẹ́ bí wa bẹ́ni tó jára wa ni agbìyànjú àti sunkún kódà tàbá ń sọ pé kí èèyàn yọ zàká láwọn tàbá fi ń rìnlẹ̀ fáwọn èèyàn ni pé lóòdodo àwọn tí wọ́n máa ń wà nípò pé wọ́n ń bá èèyàn sọ̀rọ̀ ẹ̀bùn bójá ọjọ́ ìmọ̀n bóyá míṣánná wọ́n máa ń sábà mọ̀ wọn tí wọ́n kù káàtà ràn lọ́wọ́ owó láwùjọ ṣùgbọ́n tábà yọ zàká wa táwọn pé tó à ah, lágbájá bóyá ọmọ ọ̀nkù mi ọmọ kíníkankíní ó kù káàtà owó yìí àwọn àfáà ni pé ká fún ẹni yìí ó ṣàǹfààní ká fara ọ̀tá lọ torípé ládàbí ìdáṣekiri lágbà àkọ́kọ́ ayọ̀zà kó wó wa ẹlẹ́ẹ̀kejì àfihàn ẹni ní ọwọ́ ó ti jẹ́ bí wa kò ní ìdíkà tààrẹ pé zaka owó yìí ní o zaka 2002 nínú èyí kò ní ìdíkì yàn sọ pé tó ó dà pé ìgbà míì ní ìyẹn lè pé tó bóyá iṣẹ́ kan ló ń ṣe kí wọ́n tó lágbé machine tó ń kí ló tún ní ìdíbi iṣẹ́ iná àwà fún pẹ̀lú májẹ̀mú agbọ̀dọ̀ pẹ́ nìyí ó wà lára àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí zaka owó wa ló yẹ pé tó ìyàwó lè fún ọkọ ẹ̀ ní zaka tọkọ bá ní ìyàwó sì lówó jù lọ tó ìyàwó fẹ́ yọ zaka ó kọ́ pẹ̀lú zaka ó pé ń ṣẹ̀rẹ́ lọ́wọ́n bá ní kí ọlájú kó fárata lọ. lára ẹ̀ wọ́n ní àwọn tí ó dàgbàlagbà wọn á pọ̀ wọlé á sì láàánú àwọn tó jẹ́ kí ni tó jọmọdé inú wọn òṣìṣẹ́ ńlá láàmù ó ní kì í wa ẹni tí ò fàgbàlagbà wa kò pọ́n lé kò sí láàrín ọmọdé wa kàtó wá sọ ìpètò ẹni tí wọ́n jẹ́ kí ni ó tún wá jẹ́ bí wa bí nǹkan dùnú bá ṣẹlẹ̀ sí wọn á bá wọn dùnú lódì wọn ọgbà tó bá jẹ́ pé nǹkan dùn ní yìí ṣẹ̀rí ọ̀tapò wọ́n bímọ wọ́n fẹ́ ṣègbéyàwó á bá wọn ṣe wọ́n fẹ́ ṣòkú ànílọ wọ́n fẹ́ ṣe yóò kú padà abẹ́ṣe ogójì ọjọ́ àwọn òkè ń ṣe ìyẹn bọ̀tọ̀ wọ́n bímọ wọ́n ṣe kí ní jẹ́ àwọn atá ti ń bá wọn ṣègbéyàwó

a ní ní kankan sínú nípa wọn a sì gbìyànjú bàbá tí ní kápá láti yọ gbogbo tó bá wà láàrin wa síjà bá ṣẹlẹ̀ a gbìyànjú àti pẹ́ parí àwọn nǹkan yìí kọ́lọ̀ bá gẹ́fún alágbọ̀yé àgbọ̀yé ẹ̀sìn ẹ̀ àwọn kan wá kàkà rẹ̀ nísìnyí ẹlòmí a máa gbé lórí a ara láwọn afá tó wọ́n fi ṣàlàyé pé tó àwọn tá kàkà rẹ̀ ní pé átùmọ̀ ṣàdúrà fún wọn àwọn afáàdúgbé lára ẹ̀ náà ní ká mọ́ sí àdúrà fáwọn tọ́jẹ́ bí wa kọ́lọ̀mbà gẹ́bà ọtọmọsọ́nà kó fẹ̀sọ̀ wọn rí ẹ̀ lórí ọ̀nà ẹ̀sìn ọ wà ṣẹlẹ̀ pé kí làwọn tí máa ń fà á táwọn èèyàn fi lè dá tí wọ́n fi lè tí wọ́n kì í fi rí okùn ẹbí so ìṣẹ́ra sẹ́gbẹ́ àtara kí ló tí wọ́n kì í fi rí ṣe àkọ́kọ́ ń bẹ̀ ni pé àìmọ̀kan àwọn èèyàn rò pé tó ẹ̀yọ́kọ̀ bí wakọ̀ náà ni ìbí náà ló pa wá pọ̀ rárá ọlọ́run bá àlékẹ́ lápàṣẹ kìí ṣe pé tó àwùjọ bẹ́ ká ṣe nìkan kìí gbáṣà Yorùbá ní ká ṣe dára sẹ́gbọ̀n bàbá àbábúrò ìyá ọlọ́ọ̀bà àlékẹ́ lápàṣẹ ìtumẹ̀ fún pàṣẹ ní pé èèyàn lẹ́tọ̀ọ́ tí ò bá ṣe kọ́lọ̀ọ̀bà àlékẹ́ láti àjẹ́rẹ̀rẹ̀ àti àmà verse 90 inna allaha ya'murukum ọlọ́ọ̀bá àdíjá ń pa yín láṣẹ bílá adìwọ̀lì ihsan wa ìta ìdìl kùrbà kẹsì dédé kẹsì dáadáa kẹsì fún àwọn tó jẹ́ ẹbí àti ara àwọn ilé àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì tó bí yàn bá mọ̀ tẹ́sìn òye tẹ́sìn òmúmú tó èyàn máa wò ó pé òun ti lówó tó bá ìlú àwọn tó ń gbóṣe wá lówó yìí òun ò fẹ́ kẹ́bí àti ará òun kí wọ́n súnmọ́ òun ilé a máa ṣẹlẹ̀ fáwọn tí wọ́n bá wà nípò àbí tí wọ́n lówó ó ti pé tòun lówó àbúwà nípò kan nísìn àwọn fámílì ẹ̀ kò ní jẹ́ kán súnmọ́ òun in fact á ń lára wọn tó ó wù ú ó pé kó ṣe fáwọn ará àta ju kó ṣe fáwọn fi àwọn ará nílò kọ́nà bàtà fọ́lágbẹ́yẹsì

mi problem tó ní ni pé ó fẹ́ káwọn èèyàn máa wù ú bá tàn nígbà òkú tó náà ní bí yóò bá níṣẹ́ yẹn máa ń pọ̀ sáré ẹni ẹ fún yín lápẹẹrẹ nígbà tí flat screen tv ẹ̀ṣẹ̀ jáde tó pé àwọn tọ́jọ́ ṣiṣẹ́ mi kan náà wọ́n máa ń lọlé ara wọn lọ́wọ́ bọ́ọ̀lù so kan wọ́n lọ yá owó ó <laughs> lọ yá owó lọ́bi láti lọ bìrà plasma tv ó tún ní sẹ́yìn ọ̀tẹ́lẹ̀ ó wà lọ yá owó pé táwọn ọ̀rẹ́ òun bá wá kọ́ pé yes plasma tv náà lòun lò àtúntò náà pànìyàn náà tó bá gbé bọ́ọ̀sì nìyàn ní àwọn tó black and white gan ìyàn gbé black and white mo ní nìyẹn tó bá ti wọ́ bọ́ọ̀lù mẹ́ma lọ lé ẹ̀ e. àbí kí ni wọ́n mú yàn sí ni ẹlòmí ìnáwó tó bá bẹ̀rẹ̀ láti January báyìí àwẹ̀ náà tó dúró gbogbo náà wọ́n gẹ́gẹ́ ní ah, ìyá kíní agbọ̀dá oye báyìí ìyá alágbẹ́já àwọ̀dẹ́ ìjọ ní ẹgbẹ́ lákòjọ tìyànwọ́ gbogbo tó ti kójọ náà á nọ sí àwọn nǹkan ẹni so èyàn gbogbo ètò ẹgbẹ́ tó àwọn ilé ìjẹ́gbẹ́ kì í ṣẹ̀rọ̀ yẹn sí yìí ọlọ́run òbí wọn kò ní bí wọn pa wọn yẹn kagbá èyí tó jójú lówó ẹnu lẹ́ka ṣe kí ni kà mójútó kẹwọ́gá ẹ̀má yẹ kí wọ́n mọ bá ṣe lówó tó bíṣẹ́ ní bá bó bá ta àríwá àwọn ìbájú wọn sọ ìyẹn da wọn bò ní kì í ṣe bí mi bàtẹ́gbẹ́tò mi àmà èmi ìyàwó mi àtàwọn ọmọ mi kàlá àmẹ́bí ah, àmárá ẹlòmíì in tó jẹ́ kó sáfò ní pé ó ti gbà ẹgbẹ́ tó àjẹ́wà nílé àwọn nílùú òkè pẹ̀tọ́ wọ́n lè lọ́lẹ́ máa tó lọ́gbọ́n bá ìwọ̀n kìí ṣe mọ́ àwọn ará àwọn tí ó fún wa kó bá tó kò bá rọ tó rí náà sí pé tó à ah, ìlú òkè tó lọ ní òde ẹlòmíì á tún wọ́sẹ̀ pé ìyá tó bí àti bàbá tó bí wọ́n ní bá jẹ́ ni wọ́n má ṣe dára sí wọn tó bá ṣe dára sí wọn tó ò ní mọ́ o kọ́lọ̀ bàdí gáṣà nù wa kọ́lọ̀ bàdí má sọ wá bọ́lá tó bí lágbàrẹ̀ so ìyá tó bíyàn kó jáde gan ọ̀rọ̀ ẹni káṣẹ́ dára sí àjẹyẹ gan kó jáde gangan pa wá ńgbà tó awà ń nú tí ò sí nǹkan tó ṣẹlẹ̀ ó fi tó bá wù láti yí wa lọ́rùn yóò yí lọ́rùn tí ọ̀sán ní tẹ́lẹ̀ ó yí fún wa lọ́mù 2 years àbí 1 plus years kò pa wá ń gbà náà àwa lọ́mọdé tẹ́gbẹ́ tó bá mú ògùn èkúté lásán fún wa kò pa wá ń gbà náà tó wá dàgbà tán tó rí tó pé tí ẹ̀ ń bá ṣe tí wọ́n pẹ́rẹ́ báyìí wàhálà ni ṣùgbọ́n yóò ní wo eléyìí èyí ó ṣọ́ àwọn nǹkan yìí ṣùgbọ́n kò ní ìwò tó ń wò ṣe dáadáa tí wọ́n rárá ìyá kan wá kí ọmọ ẹ̀ lẹ́kọ̀ọ́ àwọn obìnrin tí wọ́n jẹ́ ìyàwó ọmọ yìí wọ́n gba ìyá ọkọ òun ló wà yìí àwa lọ máa ra ilé kan sílé kan ìtí lágbájò sí lágbójọ ni o ẹ̀wọ̀n tí ẹ̀wọ̀n ẹ̀ ṣe ọlọ́run ló ní kí bàbá kan tó gbọ́n wà ń bẹ̀ bó ṣe tó lọ́dọ̀ bàbá yẹn bàbá yẹn ni pé àwọn rà ibi iṣẹ́ ni wọ́n ti fún wọn ní adìẹ yẹn ẹ̀yẹ bá ní ẹ̀ èmi ò mo ti ru káàkiri kódà gbogbo tí mo wá ròde yẹn máa tún para pé mo ṣe mistake ni o ibi iṣẹ́ ni wọ́n ti fún wọn o tọ́lọ́ <laughs> torí English tàbẹ́ṣe áwùjẹ́ gbogbo yìí á kọ̀ntínú lọ́sẹ̀ tó mọ́ kọ́lọ̀ bàbá ṣọ́ọ̀dù ọgbà náà بسم الله الحمد لله ثم الصلاة والسلام على النبي بعده محمد بن عبد الله صلوات ربنا والسلام عليه وبعد Uh, last week we discussed about kindness to our relatives. And when we brought forth the hadith of the Prophet ﷺ, in which he stated, whoever wants that he be given a long life, longevity, and wants to acquire more riches, let him connect his peace and kin. Let him be kind to his relatives. He also brought forth verses of the Quran to ram home the point that it is compulsory on us, it is obligatory is the meaning of being obligated that Allah SWT will ask us on the day of resurrection, why were you not kind to your relatives? So brought several verses, and um, I, I just today I just got caught a single verse. Where Allah says, Inna Allah ya'murukum, Allah commands you, Quran chapter 15 verse 90. So Allah commands you, bil adli, that you should be just, when he's friend, you should be kind, wa ita'i al kurba, and then you should give to your relatives. This Clear command, command of Allah subhanahu wa ta'ala. So we talked also last week about who are those that are defined as our relatives, and then we paused around that, that area. So this week we want to talk about how are we supposed to be kind to our relatives. Scholars break that, this down to two. So the first thing is when should we be kind to them? Uh, and it said that the, the, when we need to be kind to them is governed by how close they are to us. Closeness may be how close they are to us in their being family. And then, of course, how close they are to us by geographical distance. Uh, take for instance, if I have my uncle and my father having a, a particular need at a particular time, by virtue of the closeness of my father, it takes precedence. My father will not have a need, or my mother will not have a need, or my children or my siblings will not have a need and then I decide to not do what they need and do to somebody who's father from them, uncles, aunts, maternal or paternal. So it's governed by how close they are to us as far as our, our uh, family is and of course by geographical distance. Even if I have to be kinder to my father, if he's not around where I live, if I only see him once a year, and I have an uncle who is my next door neighbor, of course, I would naturally, I would be closer and kinder to that uncle than the father I see only once a year. So this goes by closeness of uh, of of, um, of birth and then of what of um, of distance. Then how are we supposed to uphold the ties of kinship? Ulama listed a lot of things. Among which is visiting them. So we go visiting them. Among which is inviting them over to come and stay with us. you have families whereby the wife instructs the husband, I don't want your father or mother to come around. This is, this is wrong. So also, nowadays that we have phones and various um, um, ways of contact, we should call them, our uncles, our aunts, and so on and so forth. And then giving them of our money. And then I broke it down to two. When we give the needy money, this is charity. It's called sadaqa, sarah, in the common parlance. When I give somebody who needs money, money, he needs this and I'm giving him, this is sarah, this is sadaqa. But when I give somebody who does not need I am giving him a gift. We call it hadiya. So, uh, hadiya. It's not uh, hadiya kì í ṣe It's not only meant for àbá. It's meant for our also. To give gift. To give gift. The message of Allah sallallahu is to say, tahadaw tahadu. When you give yourself gift, you love yourself the more. It's not that they are hungry or they, they, they are not begging. We just feel that, okay, it's been a while. Take this gift. Take that gift allows love to fester in our family, And even when it comes to charity, we would advise people to give their zakah. One of the things you also say is this. The zakah you give to somebody who is your relative has more reward than the zakah you give to outsiders. The message of Allah for Then when you give somebody who is an outsider, you have the reward of zakah. But when you give somebody who is a relative, Then you have two rewards. The first one giving the zakat, the second one you are upholding the tithe of fish. But of course, it's not all our relatives we give the zakat to. We don't give our father the car because ordinarily it is a statutory responsibility for it was to cater for your father. We don't give the car to our wife or our children because it's our statutory responsibility. Have an issue. If you have, you're supposed to give give to them. So we don't give them the car. But our uncles, our aunts, their children, it is part of kindness to give them care, and we earn true reward. We respect their elders, the elderly among them, the, among them, and we show mercy to those who are young among them. The Sharia, the Messenger of Allah to say, later minna, he is not of us one who is not respectful to our elderly ones and does not show mercy to our younger ones. So respect also is not, a mere, is not mere social convention in Islam. It is a religious obligation. For you to see the elderly and to respect him or her is part and parcel of the faith brought by Muhammad sallallahu alaihi wasallam. To participate in their celebrations of joy and to sympathize when things they don't like happen to them. When they are celebrating weddings, when they are celebrating uh, uh, child naming, when they are celebrating the housewarming, all these celebrations to participate with them we show our love to them. And if something negative happens to them, we show sorrow, we participate, we sympathize with them. However, if such celebrations are not allowed by the Sharia, like forty days for, for somebody that has died, or sixty days or golden jubilee, all these celebrations are not part and parcel of the Sharia participated. This one to let people know. Yes, we celebrate all these. When this one was in the car, I was there. When you gave birth, I was there. But eight days 40 days is not part and parcel of Islamic Sharia. I will not do that with you. When the person dies, of course, we've been there. So they understand that this is where we draw the line. So we're supposed to show all these things to them. So also when they call us for their celebration, we answer them. And then of course also, we need to stress the fact that we, do not, we should not harm our, there are certain cultural practices that harms us in the way we do our things. So the, the Ashrebi phenomenon in Yoruba land, At every occasion and celebration, there is a particular garment that is chosen and compulsory you must all buy. For some people, they will celebrate from the beginning of the year, they only fast in Ramadan. After Ramadan, they start again. At the end of the day, if they are always spending money here, always spending. And work on us, some people organize the party and call Fuji musicians that they spray money on. So some people, they would have, when they are going, they will make sure that the money they At the garage, those people that give us make money. So, so that when they get phone, that are going to spend money from Lagos, see how it is linked. All these ones we do not need. We do not care what people will say about us. Rather, we, we consider what our creator feels about us. We should not harm ourselves because we want to have a particular um, outlook among those who are present. I gave an example in the Yoruba version of the khutbah of a man who went to borrow money because we also want his friends to know that he has a plasma TV in his house. Why put ourselves to such torment? Why unnecessarily stress ourselves? If, there, if somebody gives out Ashebi and I want, I want to go to that party that he's doing, I'll say I'm not buying if I don't have the money. There's nothing wrong in saying. Even Allah says, La you can't live without nafsan illa usaha. Allah that created us, He said, what I have not given you power to do, I will not ask you. Don't force yourself. Now, among ourselves, we want to kill ourselves because we want people to know that, yes, I am of this social status. What you are is what you should show to people. You don't need to stress yourself over what, uh, what, what, what, what you do not have. May Allah Ta'ala continue to guide and assist us. So Ramah say also, we allow our church to be free. We do not have envy. We do not have uh, hatred towards our family members. We also pray to to allow for them to continue to preserve them. And so also there are reasons why some people fail to do this. Why it's difficult for some to uphold the ties of kinship because of the time we pause here and continue in our khutbah next week. May Allah subhanahu preserve our lives beyond uh, beyond that. Inna wali zalika qadr alim. We ask Allah subhanahu wa ta'ala to accept our acts of worship and to make it of great importance and of happiness for us on the day of resurrection. After Allah, Allah,